àtìkù na tinubu nílé buhari ní katsina ọ̀rọ̀ ìbò tí wọ́n dì ní katsina yóò ya àwọn èèyàn lẹ́nu nítorí pẹ̀lú gbogbo àtìlẹ́yìn tí ààrẹ muhammadu buhari ń ṣe fún aṣíwájú bọ́lá ahmed tinubu ìbò tí wọ́n dì ní ìpínlẹ̀ rẹ̀ kò fi eléyìí hàn rárá ní agbègbè daura tí buhari ti wá ìnákúnà ní abubakar atiku tí ṣe òǹdúpọ̀ ààrẹ àwọn pdp na tinubu kódà ó tún na rabiu kwankwanso ti ẹgbẹ́ nnpp náà mọ́ ẹni tó darí ètò àkóso ìbò náà ọ̀jọ̀gbọ́n muazu guso ló kéde èyí níbi aago mẹ́ta òru ọjọ́ ajé yìí tó sì ṣàlàyé pé ó lé ní mílíọ̀nù kan àwọn èèyàn tí wọ́n dìbò níbẹ̀ àtìkù sì fẹ́rẹ̀ mú tó ìdajì àpapọ̀ gbogbo ìbò tí wọ́n dì náà tí tinubu rabi kwankwanso ti ẹgbẹ́ nnpp àti peter obi sì pín èyí tó kù mọ́ ara wọn lọ́wọ́ ohun tó mú ìyanu wà nídìí èyí ni pé ọ̀gọ̀dọ̀ èèyàn ti gbà pé níwọ̀n ìgbà tó ti jẹ́ Katsina ni Buhari ti wá tó sì jẹ́ òun ni olórí àwọn APC pátápátá àkúfàyà ni ìbò tí wọn yóò dì fún Tinubu níbẹ̀ yóò jẹ́ wọ́n sì ti ka ìpínlẹ̀ náà mọ́ ara èyí tí Tinubu máa ní nígbà tí àwọn èèyàn ń pariwo pàápàá pé ó dàbí pé Buhari kò fẹ́ ṣe àtìlẹ́yìn fún Tinubu yìí nígbà tí ọkùnrin náà dìbò tán ní ọjọ́ àbámẹ́ta tó kọjá yìí níṣẹ́ ló na ìwé ìdìbò rẹ̀ sókè ní gbangba tó ní kí gbogbo èèyàn wá wò ó kí wọ́n wá wò ó òun ti dìbò kí wọ́n wá wo ẹgbẹ́ àti ẹni tí òun dìbò fún wọn yóò ti rí i pé Tinubu lòun bá lọ àti pé ti Tinubu yìí lòun ń ṣe lọ́jọ́kọ́jọ́ ọ̀rọ̀ náà kò tilẹ̀ tí àwọn lọ́ọ̀yà lọ́rùn wọn ní kò bófin mu fún Buhari láti ṣe ìyẹn nílé ìdìbò wọn ní bíi pé ó ń ṣe kàmpéènì tuntun fún Tinubu ni ṣùgbọ́n pẹ̀lú gbogbo ẹ̀ náà ìbò tí wọ́n dì ní Katsina búrẹ́kẹ́ níbi tí Àtìkù ti lé àwọn Tinubu àti Kwankwanso lọ ọ̀jọ̀gbọ́n Muazu Abubakar Gùso tó kéde èsì ìbò yìí ní òun dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ará Katsina nítorí wọ́n dìbò wọn wọ́ọ́rọ́ kò sì sí ibì kan báyìí tí wọ́n ti jà tàbí tí àwọn ti gbọ́ ariwo pé àwọn tọ́ọ̀gì kọlù wọ́n níbì kan ó ní bó ti yẹ kí gbogbo ìborí nìyẹn ìdùnnú tó sì wà níbẹ̀ ni pé gbogbo àwọn aṣojú ẹgbẹ́ òṣèlú ńláńlá tí wọ́n wà níbẹ̀ ni wọ́n fọwọ́ sí èsì ìdìbò náà wọ́n ní bó ti rí gan-an nìyẹn